He alone made today possible. Amen. It's not according to our might, it's not according to our wisdom. It is Him who has decided that today will be. And that's why he, it is. And that's why we call him the great I am that I am. God and God alone knew today will happen from the foundations of the Amen. World. And so it is not an happenstance, it's not a coincidence is what God ordained that at this time, at this period, this town will have Gandhi Olaoye as the king. And when God speaks, no force in hell can stop it. And so today, what we are doing is that we are keeping date with destiny. Hallelujah. Are you happy that you are keeping date with destiny today? that our eyes can see today. Are you really happy? Why don't we stand up and give the shout to the King of Kings, to the Lord of Lords? Hey! Hey! Hey! Psalm 21. I'm going to read from the New Living Translation. How the king rejoices in your strength. O Lord, he shouts with joy because you give him victory. For you have given him his heart's desire. You have withheld nothing he requested. You welcome him back with success and prosperity. You place a crown of the finest gold on his head. He asks you to preserve his life, and you granted his request. The days of his life stretch on forever. Your victory brings in great honor, and you have crowned him with splendor and majesty. You have endowed him with eternal blessings and given him the joy of your presence. For the king trusts in the Lord. The unfailing love of the Most High will keep him from stumbling. They will capture all your enemies the strong right hand will seize all who hate you. They will throw them in a flaming furnace when you appear. The Lord will consume them in his anger. Fire will devour them. You will wipe their children you will wipe their children from the face of this earth. They will never have descendants. Although they plot against you, Their evil schemes will never succeed. For they will turn and run. And when they see the arrows aimed at them, rise up, O Lord, in all your power. With music and singing, we celebrate your mighty acts. May the Lord bless the reading of his holy word. kábíyèsí ká dúpẹ́ lórí o bàtà á Mm. ẹ̀sìn ọba á jogo ìrùkẹ̀rẹ̀ ọba á dabẹ́rẹ́ ní àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn ó ti pẹ́ díẹ̀ òkú ń sọ̀rọ̀ ìní eh, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan tá à ń pè ní Èjìgbò wọ́n kàn déédéé rí i pé àwọn ọba wọn ò wọn àpẹ́ lórí oyè wọ́n bá ti rọ wọ́n jọba wọ́n bá ti tó di ọjọ́ mélòó kan adéṣe àtúntò wàjà eré ni àwàdà ló wá kan ọmọ kékeré kan ọmọ ìwà wò pé kí ló lè fẹ́ ṣe báyìí tóun bá jọba òun lọ nìyẹn tóun ò bá jọba orí òun nìkan ló kù ní ìlànà tóun a jẹ́ pé ìdí tòun ò tẹ̀ jọba mọ́ ní èjìgbò nìyẹn tó bá ń lọ lọ sóko lọ́jọ́ yẹn nínú ìbànújẹ́ gidi ètò tí ó fẹ́ kọlu bàbá àgbàlagbà kan tó ń bọ̀ torí ọkọ̀ ẹ̀ bàjẹ́ ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú o bàbá wa ní ọmọ aládé kí ló dé wá ṣàlàyé fún bàbá pé báyìí báyìí ni òun lọ́ba kan òun ò sì fẹ́ kú hmm. bàbá bá ní kò nira tó bá ti jọjọ́ ìwúyè ẹ sọ fáwọn onílù ẹ ká má lu ìlú bá ń ṣe ń lù tẹ́lẹ̀ wọ́n lù lọ́nà ọ̀tọ̀ báyìí báyìí báyìí ni kí wọ́n lu ìlú tiwọn tó bá dọjọ́ ìwúyè ní mọ́bàjọba dọjọ́ ìwúyè bó ti bọ́ síta láti máa jó yìlù ká àwọn àjẹ́ ìlú yẹn tí wọ́n ń pọ̀ bá jẹ wọ́n tó ti péjọpọ̀ lórí igi ọdán bí táwọn ti máa ń ṣèpàdé wọ́n retí ìlù ni onílù bá fi kọ̀ǹgọ̀ sí ìlù orí bá ṣe ń lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò wọ́n ń gba àwọn oníṣẹ́ máa lùlù wọ́n bẹ̀rẹ̀ sí lùlù pé eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ la lè jìgbò eléjìgbò ló lè jìgbò gbogbo wa la lè jìgbò àwọn àjẹ́ wá wúra wọn lójú ìlú eléyìí yàtọ̀ ta ló kọ́ ọmọ ìlọ́gbọ́n yìí gbogbo ìgbà tó bá ṣáàjò yìí lù ká. máa kọ orin mìíràn jù yẹn lọ èlé ìdìbò ló lè dìbò àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí. Hmm. let me conclude my my sermon. ẹ jẹ́ kí n mú ìwàásù mi wá sí ìdánudúró. God created you for a purpose. Ọlọ́run dá yín fún ète kan. His purpose will always come to pass. Ète rẹ̀ yóò sì wá sí ìmúṣẹ. It doesn't matter what your enemy may try. Ohun yòówù tí àwọn ọ̀tá yín lè máa ṣe however ohun tó wà ń bẹ̀ ni pé the Englishman will say olóyìnbó yóò sọ wípé. Eh, the one who makes the pencil also made the eraser. òyìnbó tó ṣe pencil òun ló ṣe ohun parẹ́. only two people can change your destiny. èèyàn méjì ló lè yí ìpín rẹ padà you ìwọ and God himself. àti ọlọ́run tó dá ọ. in first samuel chapter two verse thirty. nínú ìwé samuel kìíní oríkejì ẹsẹ̀ ọgbọ̀n. first samuel two verse thirty. samuel kìíní oríkejì ẹsẹ̀ ọgbọ̀n. God said to Eli. ọlọ́run sọ fún Eli. he said I said indeed. ó ní mo sọ wípé. I didn't send somebody. I said it myself. Pé n ò fi rán ẹnikẹ́ni, èmi gan-an ni mo fẹ́ nu ara mi sọ. That you and your father's house will stand before me forever. Pé ìwọ àti àwọn àrọ́mọdọ́mọ ilé rẹ ni ó mọ̀ sìn mí títí láéláé. So but now I change my mind. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo yí ọkàn mi padà. And I say I ever do not say so anymore. Pé n ò wí bẹ́ẹ̀ mọ́. So that instead of your human being priests they will be beggars. pé yàké àwọn kàkà kí àwọn ọmọ yẹn jẹ́ àlùfáà àtọ̀rọ̀ jẹ ni wọ́n jẹ alágbe ni wọ́n jẹ. he said because those who honour me I will honour. nítorí pé àwọn tó bu ọlá fún mi ni wọ́n bu ọlá fún. those who will not honour me I will lightly esteem. àwọn tí wọ́n bá bọlá fún mi wọ́n gbéga dandan àwọn tí yóò bá fọlá fún mi. mi ò ní wọ́n fọ ọ̀rọ̀ wọn sẹ́yìn. ẹ ṣe. God has a great plan for your life. Ọlọ́run ní ète tó lágbára fún ayé rẹ. But you can change it yourself. Ṣùgbọ́n o lè yí i padà. If you do contrary to his wish, he will change his mind. Tó o bá ti lè gbé ìgbésẹ̀ láti máa ṣe ohun tó tako ìfẹ́ rẹ̀ yóò yí ìpinnu rẹ̀ padà. And if he says I'm changing my mind you can go ahead and sue him. tí ó bá sọ pé òun yí ọkàn padà ilé ẹjọ́ tó o bá fẹ́ gbé lọ máa ń ṣó. and then we'll find who will be your judge who will be your lawyer. àwọn àwọn ẹni tí yóò jẹ́ agbẹjọ́rò rẹ̀ àtẹni tí yóò jẹ́ adájọ́ rẹ̀. I will tell you a little story about myself and then we will close in prayer ẹ jẹ́ kí n sọ nípa a ó sì lọ gbàdúrà. nineteen fifty one. ní ọdún nineteen fifty one. I was a little boy in the primary school. the Anglican bishop. ẹni tó jẹ́ olórí ìjọ àgùdà. Anglican. Anglican. <laughs> ẹ náà ni àgùdà àwọn kọ́lá ah. àgùdà. Eh, àgùdà ah, àgùdà náà lè Anglican ok. came to my little village in Ifewara. wọ́n wá sí ìletò ìlú wa. because I was a little Anglican church in Ifewara. nítorí pé ìjọ Anglican kékeré kan ó wà níbẹ̀. in those days. ní àwọn ọjọ́ wọ̀nyẹn. Only two lorries came to my village a day. Ọkọ̀ ńlá ẹlẹ́rù méjì péré lè máa wá sí ìlú wa. They are very loud. Wọ́n wọ́n wọ́n pẹ̀lú ariwo ńlá ni. I know only five people in the village then that had shoes. Èèyàn márùn-ún péré náà sì ní bàtà tó ṣe wọ̀. And uh, the shoes are not what we would really call shoes but. Uh, àwọn bàtà ọ̀hún kì í sì ṣe ohun tá a lè pè ní bàtà tó ṣùgbọ́n kẹsì ọ̀sán máa gbófo. and the bishop came from Ibadan. àlùfáà wá láti Ìbàdàn. bishop. bishop wá láti Ìbàdàn. he came in a car. wọ́n wá pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. for the first time in my life I saw a vehicle that can move with very little noise fún ìgbà àkọ́kọ́ nínú ayé mi mo rí ọkọ̀ tó jẹ́ wípé tó bá ń kọjá lọ èèyàn lè fẹ́ mọ́ gbọ́. Lined the road for him. àwa tò sí ojú ọ̀nà fún wọn. The hunters were shooting their guns. àwọn ọdẹ wọ́n yìnbọn sókè. The drummers were beating their drums. àwọn onílù wọ́n ń lùlù tiwọn. When he was about to come out of the car. ìgbà tí wọ́n fẹ́ jáde látinú ọkọ̀ wọn. I look at his shoes. Mo wo bàtà tí wọ́n wọ̀. Wow! Black and shiny. Bàtà tó dúdú tó ń kọ mẹ̀mẹ̀sì ni. When I got home, I told my mom. Bàtí mo délé, mo sọ fún màmá mi wípé. When I grow up, mama, I'm going to be a bishop. Ìgbà tí mo bá dàgbà, èmi náà fẹ́ di bishop. Mm. years passed ọdún wa ń gorí ọdún as soon as I left home bí mo ṣe kúrò ní ilé I also left the church bẹ́ẹ̀ náà ni mo kúrò nínú ìjọ I began to live all kinds of naughty life mo bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé kí ìgbé ayé I became as far from God as anybody can be mo jìnnà mo ta kété sí Ọlọ́run rere but one day ṣùgbọ́n ní ọjọ́ kan heard a preacher. mo gbọ́ tí oníwàásù wàásù. who said. ó sọ wípé. if you want God's purpose for your life to be fulfilled. tó o bá fẹ́ kí ètí Ọlọ́run fún ayé rẹ kó wá sí ìmúṣẹ. surrender your life to Jesus. jọ̀wọ́ ayé rẹ lọ́wọ́ fún Jésù Olúwa. one way or the other I agreed. wọ́n á mo faramọ́. I gave my life to Jesus. mo fi ayé mi fún Jésù little by little I became a pastor. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ mi náà ṣe di olùṣọ́ àgùntàn nìyẹn. little by little I became general overseer. díẹ̀ díẹ̀ mo dé mo di alábòjútó lápapọ̀. and I decided to visit our little churches in Nigeria. mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ gbogbo àwọn ìjọ wa kéékèèké ní orílẹ̀-èdè Nàìjíríà wò. and the day came when I was to visit Ifẹ̀wàrà. ọjọ́ kan wá dé mo ní láti bẹ̀ Ifẹ̀wàrà wò and my people decided to give me a hero's welcome. àwọn ènìyàn mi wá pinnu láti fún mi ní ìkíni káàbọ̀ tó lárinrin. school children lined the route. àwọn ọmọléèwé wọ́n dúró sí ẹ̀gbẹ́ ojú ọ̀nà. drummers were beating their drums. àwọn onílù wọ́n ń lu ìlú wọn. hunters were firing their dingons. àwọn ọdẹ àwọn náà ń yìnbọn sókè. and when I was about to come out of my car bí mo ṣe wá fẹ́ jáde kúrò nínú ọkọ̀ mi. incidentally was a new car. ah ó sì tún wá jẹ́ wípé ọkọ̀ tuntun ni. I looked at my legs. mo wo àwọn ẹsẹ̀ ẹsẹ̀ mi méjèèjì. I was wearing black shoes. mo wọ bàtà dúdú. shining. tó sì ń dán and I remembered. mo wá rántí. something that I said thirty years before. Ohun tí mo sọ jáde lẹ́nu bí ọgbọ̀n ọdún sẹ́yìn. And I thank God. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. The change in my life came. Àyípadà ṣẹlẹ̀ nínú ayé mi. When I gave my life to Jesus. Nígbà tí mo fi ayé mi fún Jésù. My destiny that would have been truncated was restored. Ìpín mi tí ìbá dojúrú Ọlọ́run ṣe ìmúpadàbọ̀sípò rẹ̀. I'm not a bishop now, but I'm not too far behind. Mi ò tí di bishop báyìí ṣùgbọ́n mi ò jìnnà sí. That's why I want to appeal to you. Ìdí nìyẹn tí mo fi fẹ́ pàrọwà sí ọ. Those of you who are listening to me today. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lónìí. God has a great plan for your life. Ọlọ́run ní ète tó lágbára fún ayé yín. Finally, before I take my seat. Kó tó di pé wọ́n lọ jókòó when your son becomes a king. ìgbà tí ọmọ rẹ bá di ọba. whether you like it or not you must call him your majesty. ọ̀fẹ́ ọkọ o gbọ́dọ̀ pè ní kábíyèsí aláyélúwà. but that does not subtract from your power to bless. ìyẹn ò dín kankan kù nínú rẹ láti bùkún so as the father of the king. gẹ́gẹ́ bí bàbá ọba. I want to ask the king to kindly step forward. wọ́n sọ pé pé kí ọba ni wọ́n tẹ̀sí wọ́n sún síwájú. with his wife and àti ìyàwó náà. If I ask His Majesty to kneel, I'm asking him to kneel before the King of Kings. First Samuel. Okay. First Samuel chapter 1, verse 10. Hmm. Then Samuel took a flask of olive oil and poured it over Saul's head. He kissed Saul on the cheek and said, I am doing this because the Lord has appointed you to be the leader of his people, Israel. Okay. <laughs> Amazing. Almighty God bless you. Amen. May He anoint you for success. Amen. During your tenure, may the glory of Ogbomoso be revived. Amen. During your tenure, anything called premature death let it be far from a woman. Amen. May the Almighty God move you from glory to glory. Amen. May He build a wall of fire round about you and your family. Amen. Whenever you cry unto Him, remembering today, may He answer you by fire. Amen.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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV driving you round the world.